ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí life world èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bma global èyí tí ó wà ní nàìjíríà nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Mo fẹ́ kí yín káàbọ̀ lọ́kùnrin, lọ́mọdé àti lágbà sí àkókò ọ̀rọ̀ ìyè yìí lónìí. Mo sì gbàgbọ́ wípé Ọlọ́run yóò bá àìní wa pàdé nípa ti ẹ̀mí ní gbogbo ọ̀nà nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí bí wọ́n ti ṣe máa ń ṣe ní gbogbo àkókò yìí ní orúkọ Jésù Kristi. Kí a tó lọ sínú iṣẹ́ ìránṣẹ́ òní yìí, mo fẹ́ kí wa wípé a kú ìbẹ̀rẹ̀ ọdún tuntun mo gbàdúrà pé ọdún 2025 yìí lórúkọ Jésù á jẹ́ àkọsílẹ̀ rere á jẹ́ ọdún ayọ̀ fún èmi àti ìwọ ní orúkọ Jésù Kristi lónìí yìí màá máa bá a sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo pè ní Jésù Kristi ẹni tí ó ń ṣe àwárí àbí Jésù Kristi olùgbàlà wa Jésù Kristi ẹni tó ń ṣe àwárí àti olùgbàlà wa kí n tó lọ gba àdúrà mo fẹ́ sọ fún yín pé a ó máa kà láti inú ìwé Galatia ìwé Galatia orí ìkíní a ó máa kà láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkarùn-ún ìwé Galatia orí ìkíní láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkarùn-ún ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run Paulu aposteli kì í ṣe láti ọ̀dọ̀ ènìyàn wá tàbí nípa ènìyàn, ṣùgbọ́n nípa Jesu Kristi àti Ọlọ́run Baba ẹni tí ó jí i dìde kúrò nínú òkú, àti gbogbo àwọn arákùnrin tí ó wà pẹ̀lú mi, sí àwọn ìjọ Galatia. Oore-ọ̀fẹ́ Ọlọ́run sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba wá bàbá wa àti Jésù Kristi Olúwa wa. Ó ní ẹni tí ó ń fi òun ti kára rẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ wa kí ó lè gbà wá kúrò nínú ayé búburú ìsinsìnyí gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run àti bàbá wa. Ẹsẹ̀ ìkarùn ó ní ẹni tí ògo wà fún láé àti láéláé àmín kí n tó máa tẹ̀síwájú màá béèrè wípé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run ipá àtagbára agbẹ́yìnga torí wípé ẹ̀yin ni ọlọ́run wa a mọ̀ wípé ẹ ò yípo padà ọlọ́run ẹ ṣé ẹ gba ọpẹ́ wa ǹjẹ́ bí a ti ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín ẹ fi òye ọ̀rọ̀ yín fi yé wa ọlọ́run láti lè rí gẹ́gẹ́ bí olùgbàlà wa láti lè rí yín ní ipò tẹ́ fi wá sínú ọkàn yín àti láti lè gbégbèsè àbí sapá láti lè jẹ́ nǹkan tẹ́ fẹ́ ká jẹ́ kí orúkọ yín nínú ayé wa kó sì di àyìn lógo ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà àmín um, ní ọdún ọdún díẹ̀ sẹ́yìn ọkùnrin kan tí ó jẹ́ ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n lítírésọ̀ ní ìlú kan ní Amẹ́ríkà tí orúkọ rẹ̀ ń jẹ́ Willis Westlake ó ní ó kọ àkọsílẹ̀ tí a pe àkórí ẹ̀ ní bí a ti ṣe kọ àwọn ìwé àfiránṣẹ́ ìyẹn tí à ń pè ní letters. Ọ̀jọ̀gbọ́n yìí ẹ rí ó fi àwọn àwọn ọ̀rọ̀ àsọyé àti àwọn ọ̀rọ̀ àgbékalẹ̀ ní àwọn ọ̀rọ̀ àátẹ̀lé ó gbé wọn kalẹ̀ ní onírúurú pẹ̀lú àwọn àpẹẹrẹ. Nígbà tí ó máa parí gbogbo ọ̀rọ̀ tí ó kọ yìí ó sọ ọ́ ní àsan àsọ àsọ àsọ ní àsọyé bí ó ṣe ṣe pàtàkì bí àwọn ìwé tí à ń kọ ránṣẹ́ bí wọ́n ṣe ṣe pàtàkì fún àti kọ àkọsílẹ̀ àwọn àṣà àti àwọn ìtàn. Nínú lẹ́tà ọkùnrin yìí sọ wípé ní gbogbo ayé gbogbo ènìyàn ti lè súnmọ́ pẹ́kípẹ́kí láti lè rí ìgbé ayé ọkùnrin kan àbí rí ìgbé ayé ẹnìkan láti lè mọ kí ni àwọn èròǹgbà rẹ̀ láti lè mọ kí ni àwọn ìrònú àti àwọn ìgbékalẹ̀ àbí ìgbàgbọ́ tírú ẹni bẹ́ẹ̀ ní. Ìwé Gàlátíà tí à ń mú lónìí láti máa kíyèsí láti máa kà àti láti máa ṣe ẹ̀kọ́ lórí ẹ̀ ó jẹ́ ìwé tí ẹ̀mí mímọ́ ṣípayá fún un tí àpọ́sítélì Pọ́ọ̀lù tí ó sì kọ ọ́ sílẹ̀. Ìwé yìí ó jẹ́ ìwé nípa ti ẹ̀mí èyí tó tóbi tí ó sì ní àkọsílẹ̀ ti àwọn ìtàn tó yẹ pé ó níye lórí. Ẹ ohun tí mò ń sọ ni wípé lẹ́tà yìí ó fún wa ní ìríran ti inú láti rí bí ìjọ àkọ́kọ́ ti ṣe rí àti láti lè fún wa ní àwọn ẹ̀kọ́ ti Ọlọ́run àti ọ̀nà tí à á gbà ṣe olù olù olù olù olùkọ́ tí à ń pè ní discipleship láti lè kọ́ àwọn ènìyàn jọ láti kọ́ wọn láti dàbí Ọlọ́run. Ìwé Gàlátíà yìí ni ó ni a lè rí wípé bó tilẹ̀ jẹ́ pé eléyìí ni àkọ́kọ́ tí ó jẹ́ ìwé tí àpọ́sítélì èpésù tí Paul ó máa tó máa kọ ṣùgbọ́n dájúdájú ó a lè rí i pé eléyìí jẹ́ èyí àkọ́kọ́ àti èyí tó máa kọ fún ara rẹ̀ tí ó sì jẹ́ èyí tó yẹ pé ó ń kọ́ gbogbo àwa tí ó ń kà á lónìí tí ó sì ń rí wa bí bó sì a sì ń rí bí ó ṣe ń bẹ àwọn ará Gàlátíà láti lè yí ọkàn wọn padà láti lè yí ayé wọn padà ẹ̀rí àwọn onígbàgbọ́ àwọn kìrìsìtẹ́nì ní Gàlátíà ẹ̀rí bí a lè rí bí wọ́n ti ṣe súnmọ́ ọkàn Pọ́ọ̀lù pẹ́kípẹ́kí a rí i pé ọkùnrin yìí ó rìnrìn àjò ìyẹn Pọ́ọ̀lù rìnrìn àjò lọ sí nínú ìrìn àjò rẹ̀ àkọ́kọ́ ìyẹn tó jẹ́ ti iṣẹ́ ìránṣẹ́ nínú sí agbègbè yìí a ti rí àkọọ́lẹ̀ rẹ̀ nínú ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹtàlá sí ẹsẹ̀ sí orí orí kẹtàlá sí orí ìkẹrìndínlógún nínú eléyìí ni ó ti dá àwọn ìjọ wọ̀nyí sílẹ̀ ní àwọn ẹnu ilé kéékèèké ẹ̀rí àti pàápàá ní àkókò yẹn àwọn kìrìsìtẹ́nì wọ́n ní àwọn ìrírí ètò yẹ pé ó ní agbára nínú iṣẹ́ tí ẹ̀mí mọ́ nìkan tó lè ṣe ṣùgbọ́n ní kò pẹ́ kò pẹ́ nígbà tí Paul tó kúrò nínú ìjọ yìí bẹ́ẹ̀ ni àwọn olùkọ́ èké bẹ́ẹ̀ ni wọ́n wọnú ìjọ yìí wá náà wọnú àwọn ìjọ yìí wá tí wọ́n sì ń dá rúkèrúdò tí wọ́n ń dá sílẹ̀ wọ́n jẹ́ kí ìpòrúru àti iyèméjì kó wà ní ọkàn àwọn èèyàn nípa iṣẹ́ ìránṣẹ́ Paul àpọ́sẹ̀lẹ̀ àti nípa àti nípa àṣẹ tí Ọlọ́run fi fún láti lè ṣiṣẹ́ ìránṣẹ́ wọ́n ru ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ ní Galatia wọ́n ru ọkàn wọn sókè lòdì sí Paul àti pàápàá wọ́n mú lòdì wọ́n mú wọn lòdì sí sí sí òtítọ́ ìtúsílẹ̀ àti ìdáláre tó wà nínú ìgbàgbọ́ nínú oore ọ̀fẹ́ Jésù Kristi èyí tó wá sọ àwọn èèyàn wọ̀nyí tó fẹ́ sọ wọ́n di bíi ẹrú ẹ̀rí Paul àpòsílẹ̀ bẹ̀rẹ̀ lẹ́tà ẹ̀ ó bẹ̀rẹ̀ lẹ́tà yìí ní àkọ́kọ́ nígbà tó bẹ̀rẹ̀ sí ń sọ ọ́ ibi tí iṣẹ́ ìránṣẹ́ àpọ́stélì rẹ̀ tí ó ti jẹ́ orísun yìí ó sọ wípé ọlọ́run ló pe òun kì í ṣe ènìyàn ní ẹsẹ̀ kínní ìwé tí a kà yẹn Paul ṣe àlàyé pé àwọn kìrìsìtẹ́nì àwọn agboolé kìrìsìtẹ́nì ní ọkùnrin ní obìnrin wọ́n wà pẹ̀lú òun nígbà tí òun fi ìwé ìwé yìí ìwé ìwé ìbáwí yìí ìwé ìwé tó ìwé Gálátíà yìí nígbà tí òun kọ sí wọn a lè rí eléyìí ní ẹsẹ̀ kejì àti àwọn ẹ̀rí èyí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìtọ́ ni Ọlọ́run pè Paul apostoli ẹ̀rí ó fìdí ẹ̀ múlẹ̀ náà wípé oore ọ̀fẹ́ àti àlàáfíà sí àwọn ará Gálátíà ẹ oore ọ̀fẹ́ ọlọ́run àti àlàáfíà yìí òun nìkan ló sì lè wá láti ọ̀dọ̀ ọlọ́run àti olúwa wa jésù kristi ẹni tí ó fi ara ẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa tí yẹ pé ó sì lè gbà wá nínú ayé búburú ìsinsìnyí eléyìí la lè rí ní ẹsẹ̀ kẹta àti ẹsẹ̀ kẹrin ìwé tí a kà yẹn ẹ̀yin ará mi ní ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí èmi ń bẹ̀ wákàtí pé jẹ́ ká gbàdúrà wípé bí a ó ti ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ní oṣù tuntun yìí ní ìbẹ̀rẹ̀ ọdún tuntun yìí wípé bí Ọlọ́run ṣe ṣí Paul lójú tó kọ ìwé yìí láti lè ní òye ohun tí ó ṣe pàtàkì tí a gbọ́dọ̀ tí a gbọ́dọ̀ mọ̀ tí a gbọ́dọ̀ lè fi sínú ìṣe nínú ọdún nínú ọjọ́ àti àkókò tí a wà yìí nínú ọ̀ràn ènìyàn mo gbàdúrà pé Ọlọ́run náà yóò ṣe bákan náà yóò sì sọ ọ́ yóò fún wa ní orí ọ̀fẹ́ láti jẹ́ ká dàgbà nínú orí ọ̀fẹ́ àti àlàáfíà ní orúkọ Jésù Kristi ìwọ tí ò ń gbọ́ mi tí o bá fẹ́ béèrè àlàyé àbí béèrè béèrè kankan o lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ a ó tún máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ tá a tẹ̀sẹ̀ bọ̀ yìí mo gbàdúrà pé lórúkọ Jésù nígbà tá a bá pàdé a ó fi ayọ̀ pàdé a ó fi ẹ̀rí pàdé ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín Jésù ni Olúwa ó dàbọ̀.